lẹ́ka ètò ọrọ̀ ajé wa fún tòní ohun tá a fẹ́ mójútó òun náà ni owó iná tó wú gọ́gọ́ sí i látọ̀dọ̀ àjọ àpínnáka ilẹ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé àsìkò àjàkálẹ̀ àrùn kòrónà la wà iléeṣẹ́ àpínnáka ti buwọ́lù kí wọ́n fowó kún owó iná wọ́n jẹ́ kó di mímọ̀ pé owó sísan náà ni ó bẹ̀rẹ̀ ní kọmọkíá fáwọn tó ń lo iná déédéé ṣùgbọ́n àṣẹ náà ò ní múlẹ̀ lọ́dọ̀ àwọn tí òwì iná lò kó di mímọ̀ lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹfà ọdún tá a wà yìí nígbà tí wọ́n ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ iná ó wí pé tírílíọ̀nù kan lé náírà táwọn ná láti fi san owó iná láti nǹkan bíi ọdún márùn-ún sẹ́yìn ni ò jẹ́ káwọn rówó fi tún ẹ̀ka míì ṣe tó nílò àtúnṣe ẹ̀ka bíi ètò ìlera àti ètò ẹ̀kọ́ ní báyìí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló ti ń gbára dálẹ̀ báyìí pé kò yẹ kó jẹ́ àsìkò yìí bẹ́ẹ̀ náà ni NLC gbójú agan sọ̀rọ̀ náà náà lọ́jọ́ ìṣẹ́gun pé kí ààrẹ muhammadu buhari wọ́gi lé ìgbésẹ̀ náà kí ni àtúbọ̀tán olókoòwò kéékèèké bó bá bẹ̀rẹ̀ sí ní sanwó iná tuntun yìí bá a bá ní ọjà wọn ǹjẹ́ a ṣetán láti rà á epo rọ̀bì náà ti ń gbówó lérí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kí lọ́nà àbáyọ báyìí Kí ni ìdojúkọ táwọn ará ìlú àti ọlọ́jà ń dojúkọ? Ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnu wọn. Ẹ̀rí nǹkan tó ìbéèrè sí ni pé bí wọ́n ṣe gbé owó lówó náà yẹn kò dáa. Cos iná tí wọ́n fún wa gan wọ́n fún wa déédéé. Tó bá yẹ pé nísìnyìí, ẹ rí i pé táìmù gbà kan wọ́n gbé pòfẹ́ jáde. Kẹ́ni tó máa ń lo káàdì. A mọ̀ pé yẹn tẹ́yẹ̀ bá káàdì tẹ́yẹ̀ bá àbí sẹ́ẹ̀tì báyìí. Bára ni èèyàn máa lò fẹ́ parí wọ́n wà tanná yẹn lẹ̀ gbé òfin wọ bí on the twenty five ṣe kówó yẹn ò dáa kò yẹ kẹ́ ń fowó kù owó tá à ń lò tẹ́lẹ̀ náà because àwa tá à ń ṣiṣẹ́ ọwọ́ yìí owó tá à ń lò owó orí wa gan yẹn gbélé lórí kò sí bá a ṣe lè ṣiṣẹ́ àṣiṣẹ́ àṣiṣẹ́ olùdarí ká sanwó ní oṣù yẹn tó tá a bá sì sanwó fún ògè náà wa oṣooṣù sí àgbọ̀dọ̀ san owó ṣùgbọ́n bí wọ́n ṣe gbówó lé yẹn kò dákẹ́ bá wa fílẹ̀ kó ṣe wà tẹ́lẹ̀ ká mọ̀ tó máa rí náà lò láti àárọ̀. ó tí wọ́n ṣe ó yà wá lẹ́nu torí kò yẹ kó ṣe bẹ́ẹ̀ táìmù yìí níta gbọ́tẹ́ tẹ́lẹ̀ ni pé ó di ọdún tó ń bọ̀ ọdún yìí pé nísìn báyìí àti ìkónú wàhálà kòrónà tó dààmú ẹgbẹ́ ìwọ̀n èèyàn tó kọ́ ẹ kí ló báyìí ẹ kó jẹ́ pé kún bá asunjọ tó ń bọ̀. tá a bá ti gbowó lé ká fún wa ná a bá ti fún wa ná kò sí wa ní tá a bá ti lọ àsanwó rẹ̀ kí ìjọba tó wà ń ta wà ẹ̀kọ́ dogojawo àfaramọ́ o wọ́n mọ̀ ti dàrú ẹ̀ wò. bákan náà ẹ jẹ́ ká gbọ́ ohun tí Frank Aina Williams ẹni tó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ àmúnáwá ní láti sọ. ẹ àfikún owó tó wà ní ọ̀rọ̀ tó so mọ́ owó iná ó jẹ́ nǹkan tó ti wà tipẹ́ mm. ó jẹ́ nǹkan tó yẹ pé ó yẹ kó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn àjàkálẹ̀ covid tó ṣẹlẹ̀ yìí ó fa ìfàsẹ́yìn fún gbogbo ayé kì í ṣe Nàìjíríà nìkan abọ́sibọ́sí ọrọ̀ ajé ìpèsè owó iná láì ṣe ó dẹ̀ ti wà nínú agreement tí wọ́n ní kán ṣe lórí ọ̀rọ̀ bí iná ìṣe máa da ó wípé ní òrèkóòrè wọ́n máa fi kún owó náà torí bẹ́ẹ̀ náà bá wo tó ń ṣẹlẹ̀ ń sìn kó sóhun tá à ń rà ń sìn bá tó ń ṣẹlẹ̀ ń sìn tẹ́ pé tí ò ti gbówó lórí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà okòwò iná náà lórí bẹ́ẹ̀ sọ àfikún ìdẹ́ tó yẹ pé àwa nìkan la gbogbo nàìjíríà ní ìjọba ló fọwọ́ sí lọ́sọ pé eré báyìí nìkan wọ́n máa ta àfikún ìdẹ̀kẹ̀rẹ̀ ó wà fún àwọn tó ń lo iná púpọ̀ àwọn tó bá ti ń lo bíi wákàtí mẹ́jọ sísàlẹ̀ wọn àfikún yóò kàn wọ́n àwọn kan wà tó ń lo gún wákàtí lọ́s sókè tó ń lo mẹ́rìndínlógún àwọn tó ń lo eh, láti wákàtí méjìlá lọ sókè bẹ́ẹ̀ yẹn àwọn ni wọ́n fi owó owó eh, àfikún yìí kàn àfikún yìí dẹ̀kẹ̀rẹ́ ó ṣe pàtàkì torí kí ni a bá fẹ́ ìdàgbàsókè lọ́rọ̀ pípèsè owó náà a ní láti iye tá a fi ń paná yìí a gbọ́dọ̀ gbé yẹ̀wò òun dẹ̀ ni wọ́n ti wò yìí tí wọ́n pé tí a bá fẹ́ kí òkun biribiri kó bó ti gbogbo nàìjíríà àti fún owó ìgbọ́dọ̀ sí ti ní kó gbọ́dọ̀ ṣe sí àwọn èèyàn láti máa ṣe. èmi bá fẹ́fẹ́ aṣòfin bá àwọn oníbàárà wa wípé wọ́n máa sọ kí ní ìjà kí sọ̀rọ̀ jà kò sẹ́ni tó ń ta tó ń ṣe òwò láti ṣòfò láti jẹ owó tán fi bẹ̀rẹ̀ òkòwò yìí náà wọ́n ya náà ni ó dẹ̀ ní èdè tó ń bá wa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ni pé káwọn èèyàn wọ́n rí pé a bá fẹ́ níná nàìjíríà a bá fẹ́ kí náà wá kó lọ sókè nígbàgbàsókè bá nàìjíríà ọ̀rọ̀ owó náà yẹn a ní láti tètè kí ọ̀nà àbáyọ báyìí ẹ jẹ́ ká gbáradì kó lè dà náà ni gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tó bá ṣeé ṣe kí ààrẹ muhammadu buhari wọ́gi lé ìgbésẹ̀ náà yóò kúkú ṣe é títí di ìgbà náà zainab fakunle lórúkọ tèmi ń